pétérù kejì orí kẹta ẹ̀yin àyànfẹ́ mi èyí ni ìwé kejì tí mo kọ sí yín nínú ìwé méjèèjì mo ń jí yín pẹ́pẹ́ láti rán yín létí àwọn ohun tí ẹ mọ̀ kí ẹ lè fi ọkàn tòótọ́ rò wọ́n jinlẹ̀ ẹ rántí àwọn ọ̀rọ̀ tí àwọn wòlíì ti sọ àti òfin olúwa wa àti olùgbàlà tí ẹ gbà lọ́wọ́ àpòstélì yín ní àkọ́kọ́ kí ẹ mọ̀ yìí pé ní ọjọ́ ìkẹyìn àwọn tí wọn ó máa fi ẹ̀sìn ṣe ẹlẹ́yà yóò wá tí wọn ó máa ṣe ìfẹ́kùfẹ́ ara wọn wọn ó máa sọ pé kí ni ó ṣẹlẹ̀ sí ìlérí pé Jésù tún padà bọ̀ nítorí láti ìgbà tí àwọn bàbá wa nínú ìgbàgbọ́ ti lọ tán bákan náà ni gbogbo nǹkan ń rí láti ìṣẹ̀dálẹ̀ ayé nítorí wọ́n fi ojú fo èyí dá pé láti ìgbà àtijọ́ ni àwọn ọ̀run ti wà àti pé láti inú omi ni ilẹ̀ ti jáde nípa àṣẹ Ọlọ́run omi kan náà ni Ọlọ́run fi pa ayé tí ó ti wà rírun ṣùgbọ́n àṣẹ kan náà ni Ọlọ́run fi pa àwọn ọ̀run àti ayé ti àkókò yìí mọ́ kí ó lè dáná sun ó ń fi wọ́n pamọ́ títí di ọjọ́ ìdájọ́ nígbà tí a ó pa àwọn ènìyàn tí kò bẹ̀rù ọlọ́run run ẹ̀yin ará ẹ má fi ojú fo èyí dá pé níwájú olúwa ọjọ́ kan dàbí ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún sì dàbí ọjọ́ kan olúwa kò jáfara nípa ìlérí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn kan ti rò ṣùgbọ́n ó mú sùúrù fún yín ni kò fẹ́ kí ẹnikẹ́ni ṣègbé ṣùgbọ́n ó fi ààyè sílẹ̀ kí gbogbo ènìyàn lè ronúkúwàdà ṣùgbọ́n bí olè ní ọjọ́ olúwa yóò dé ní ọjọ́ náà àwọn ọ̀run yóò parẹ́ pẹ̀lú ariwo ńlá bí ìgbà tí iná ńlá bá ń jó ìgbẹ́ àwọn ẹ̀dá ojú ọ̀run yóò fò wọn ó sì jóná ayé àti gbogbo nǹkan inú rẹ̀ yóò wá wà ní ìhòòhò nígbà tí ìparun ń bọ̀ wá bá gbogbo nǹkan báyìí irú ìgbé ayé wo ni ó yẹ kí ẹ máa gbé ẹ ní láti jẹ́ ènìyàn ọ̀tọ̀ àti olùfọkànsìn kí ẹ máa retí ọjọ́ Ọlọ́run kí ẹ máa ṣe akitiyan pé kí ó tètè dé ní ọjọ́ náà àwọn ọ̀run yóò parun gbogbo ẹ̀dá ojú ọ̀run yóò yọ nínú iná gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ à ń dúró de àwọn ọ̀run titun àti ayé titun níbi tí òdodo yóò máa wà nítorí náà ẹ̀yin àyànfẹ́ mi nígbà tí ẹ̀ ń retí nǹkan wọ̀nyí ẹ máa ní ìtara láti wà láìlábùkù àti láìlábàwọ́n kẹ́ ẹ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹ fi sọ́kàn pé ìdí tí Olúwa wa fi mú sùúrù ni pé kí a lè ní ìgbàlà bí Pọ́ọ̀lù arákùnrin wa àyànfẹ́ ti kọ̀wé sí yín gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tí ọlọ́run fi fún un nínú gbogbo àwọn ìwé rẹ̀ nǹkan kan náà ni ó ń sọ nípa ọ̀rọ̀ wọ̀nyí nínú àwọn ìwé wọ̀nyí àwọn ọ̀rọ̀ mìíràn le àwọn òpè àti àwọn tí kò fẹsẹ̀ múlẹ̀ a máa yí ìtumọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ padà sí ìparun ara wọn bí wọ́n ti ń yí àwọn ọ̀rọ̀ ìwé mímọ́ yòókù nítorí náà ẹ̀yin àyànfẹ́ mi a ti kìlọ̀ fún yín tẹ́lẹ̀ ẹ ṣọ́ra kí àwọn ènìyàn burúkú wọ̀nyí má bàa tàn yín sínú ìṣìnà wọn kí ẹ má bàa ṣubú lórí ìpìlẹ̀ tí ẹ dúró sí ṣùgbọ́n ẹ máa dàgbà nínú oore ọ̀fẹ́ àti ìmọ̀ Olúwa àti olùgbàlà wa Jésù Kristi tirẹ̀ ni ògo nísinsìnyí àti títí láéláé àmín.